nígbà tí wọ́n tẹ́ ní ẹ̀jẹ̀ tó fi pépè kan pé àná yóò já àwùjọ àwọn ogun àwọn ìjà àwọn ogun rẹ́wúrẹ́wú ẹni pé ẹ̀gbọ́n tẹ́ ẹ rí ìgbàgbé àwọn ẹ̀kẹ́ méjì jà tí ó yìnbọn kò ní ọkọ̀ àbí ìbò àwọn sọ̀rọ̀ pààyàn pé ogun ni àná lè jà àná yóò já ogun kankan gbogbo wọ̀nyẹn kan kì í kan kì í kan kì í sọ̀rọ̀ ni wọ́n dá kì í sọ̀rọ̀ ni.

àlàyé táwọn afa ṣe lórí àwọn olùdáná lè jà ní ògbọ́bọ̀ kan ní láàbí so òun ní pé yá àtúntàn pa ara ojú sí alhamdulilayi rabbil alamin ọgbọ́n mi fún Allah subhanahu wa ta'ala àkọ́kọ́ tó ṣe wá ní mùsùlùmí jẹ́mi bá máa sọ ìjẹ́ mùsùlùmí yẹn gbọ̀ngàn àánú ọlọ́run àbí ọ̀pọ̀lọpọ̀ wa tàbí ká sọ fún gbogbo àwa tá a wà mọ́ṣáláṣí ń bí akànbára wa tí a jẹ́ mùsùlùmí abára wa ní Islam bóyá bàbá wa ó jẹ́ mùsùlùmí ìyá wa ó jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó tó ṣẹlẹ̀ nìyẹn. inú ìṣòro tó wá kojú wa ni pé àwọn bàbá yẹn kàn bí wa sínú ẹ̀sìn ni àwọn tó pọ̀ jù nínú àwọn bàbá kò sẹ́ni tó kọ́ wa lẹ́sìn kankan kódà ní wọn bá lọ kírun gan wọn ò mú wa dání láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gan ní wọn fẹ́ jáde lọ kírun wọn á rọra wọn á tún tì ká mọ́ jì lè tó bá sọ pé òun lajú nu wọn tó bá dí láwa máa jí wa ẹ lọ múra skul ẹ lọ múra èyí tó bá dẹ̀ jẹ́ pé oko ni ẹyẹ já lóko já lóko pàápàá tó bá jẹ́ náà líle kó wa lọ sóko wájú gbogbo wájú yẹn wàá kírun ọ̀pọ̀lọpọ̀ wa a kàn jẹ́ mùsùlùmí ni tí àánú ọlọ́run ṣàgbébà pé ìyá mùsùlùmí kì í pa àṣìṣe kankan fún ṣùgbọ́n àwọn tí wọ́n dẹ̀ bí wa sí mẹ́sì ṣàkàn bí wa kalẹ̀ ni wọ́n mọ ẹnìkan mo béèrè lọ́wọ́ ẹ obìnrin ni pé ó ní bàbá àwọn òwò ló bí ó ní kò jẹ̀sìn gangan jàre ó ní kò pe ẹnìkankan sẹ́sìn inú àwọn ọmọ ó lẹ́ni tó bá ṣe é kàn ṣe ibi tó ní bá àwọn àbúrò ẹ̀ kan jẹ́ kírísítẹ́ ó ní bàbá àwọn òpè ẹnìkankan sẹ́sìn ọkọ tó tún fẹ́ náà ó ní ó ní yóò jẹ̀sìn ni ó ní tó bá dìlé àwọn máa ń pẹran jẹ wà láìdàlà ìgbà tó bìnrin ẹ bẹ̀rẹ̀ sí wá program lọ́sọ̀ọ́ àwọn ọjà máa ń pẹran ẹ wá ìmájì kò sẹ́kọ̀ọ́yà ọ̀nà tó tó sì fa àti sọ́nà lọ́pọ̀lọpọ̀ gbà pé ọ̀nà tẹ́sìn gbà wá Islam gbà wá ìlú wa ilẹ̀ Yorùbá kì í ṣe ọ̀nà ìmọ̀lẹ̀ sí dájú yàtọ̀ sí Christianity tó yẹ pé àwọn òyìnbó Gẹ̀ẹ́sì táwọn ń ṣe ẹ̀sìn yẹn gangan ló mú wá fúnra wọn wọ́n tún wá jókòó tì wá wọ́n yan àwọn òbí fọ́ wọ́n tún kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn fúnra wọn ni wọ́n tó fún wa lóyè ẹ̀rìkẹ́ ńgbà tí bishop samuel ajayi kradà tí wọ́n mú lẹ́rù lọ́sọ̀ wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ yẹn ó di àlùfáà ó wà ní nǹkan tó jẹ́ ń fàjà láàrin wọn táwọn òyìnbó gangan torí pé wọ́n lọ wọ́n ọ̀dẹ́ ní as bishop táwọn òyìnbó wá wò pé abáwo ni aláwọ̀ dúdú àṣẹ máa ṣe bishop àgbẹ̀ àwọn àwọn fún àpẹẹrẹ nsìn àwọn anglican nìbàdàn david indra àlùfáà kì í ṣọ́ọ̀ṣì ní òde bíbíńdà ni wọ́n sẹ́ndì sí ìbàdàn ṣàǹgbà tó ayá tí wọ́n ní kí iṣọ́ samuel ajayi crowder kó máa lọ ẹ́ẹ̀dì kàǹpé láti lọ́kọjá lọ tí wọ́n tún lọ wọ́n tó dàpọ̀ mówó wọn o royal niger company àti gba nǹkan wọ̀nyẹn tó bá primary school wọn kọ́ wa gba nǹkan yẹn bọ̀tà yẹn ò kàwé kọ́ mọ́ bọ́tẹ́lélọ́kàá ń sìn ó yí sí òní náà just like it so ìgbà táwọn tí mo ṣàfẹ́fẹ́ àwọn páàdì nígbà tí wọ́n dé àwọn òyìnbó páàdì ẹ̀rí wọn báyìí tí wọ́n jẹ́ kù wọ́n wà nínú Catholic Church ìjọ Àbújá àwọn fada Concord fada Ghanaian àwọn oríṣiríṣi fada fada Methodist Thomas Bach Freeman lẹ́kọ̀ọ́ ó dé wọ́n jókòó ní àwọn òyìnbó yẹn wọ́n wá ń kọ́ àwọn èèyàn wọ́n tún wá ń fi èdè Yorùbá àwọn bàbá àtìyá tí yóò mọ̀ wí wọ́n kọ́ wọn lédè Yorùbá pẹ̀lú èròǹgbà pé kí wọ́n lè fi ka bíbélì sí pé kí wọ́n fi kàwé ìròyìn kankan wọ́n dẹ̀ máa ka bíbélì ẹ̀ church wọ́n ní ilé ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi every Sunday àtàrúgbó wọn ọkùnrin àti obìnrin á á jókòó máa ẹ signboard church dáadáa títí dòní ẹ̀rí wọn àkọ́kọ́ Sunday school ilé ẹ̀kọ́ ọjọ́ mo sọ ọ̀rọ̀ kan mo rí lájọ tèmi ti dé ilé ayé mi ò yọ náà rí bàbá kan bàbá kan báyìí ní ẹ̀sìn Islam tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn tó sọ pé Kùránì sọ nínú orí báyìí ẹsẹ̀ báyìí o ẹ rí bàbá Christian á sọ fún yín pé ìwé òwe orí kìíní kan sọ wípé àyà ọmọdé ni wèrèdì ẹ̀kọ́ àkú mi ò rí bàbá kan lájọ tèmi ti dáyé àfi bí ó lé ti jẹ́ bàbá ìṣẹ́lẹ̀ sọ pé ọ̀sọ̀ sọ tẹ́bá ní àwọn tí wọ́n lọ́lọ́run sọ ọlọ́run ní sọ ẹgbẹ̀rún ayé nígbà ẹgbẹ̀rún kẹgbẹ̀rún lẹ́ẹ̀kan kò síbi tó wà nùkúra so ẹ̀kọ́ yẹn ni ò sí ló lérò àwọn bàbá yẹn tó bí ọmọ tọmọ yẹn náà wà nùkúra ìsìlámù ẹlòmíràn ló ń lọ lé kí ó àfà ló òṣèré ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ pé kódà mo ráhùn tó di kírísítẹ́ẹ̀sì sọ fún mi àfà nínú ìgbà tó yẹn ní ìlú àfà lọ́nà wo kí ló gé ọni alifati atẹ́ni ha alẹ́kẹsẹ̀ ṣẹ́ni yìí alẹ́bẹ̀ẹ́ni ha ìjọ aláwọn méjì láwọn ṣe wò nímọ̀ kòrán ọyá ka kòrán nǹkan tó jáde lẹ́nu ẹ̀ lákọ̀ọ́kọ́ báyìí èèyàn àfọwọ́ di ti ìkakúka ìkékùké ìwíkúwí ìsọkúsọ àwọn míì lọlé gbé orin fàwákì ìgbọ́n bí a tó rí àpá làwọn àwọn orin kéwòkàn wúruwúru bàbá rẹ̀ ojú kà náà bì kìlà ó ti jọ ṣe ìjọ làwọn ọmọ ìdáwọn kan wọ̀nyẹn tó mọ́ṣíkìlà ní kìlì ẹni tó bá fẹ́ pèèyàn sẹ́sìn láwọn ìlú wa yìí o àbáwọn Ìbàdàn Èkó ojú ti làwọn àbá jẹjẹ fún bá ń gbọ́ wà sí àwọn àbá mi nìbàdàn Èkó ìmákànmá rẹ̀ a máa sọ àwọn ọ̀rọ̀ tó lé àjèjì torí pé àwọn audience àwọn èèyàn tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yẹn wọ́n ti ní àwọn ẹ̀kọ́ ṣùgbọ́n bí ọlọ́run kò ṣàánú wa ni ẹ̀kọ́ yẹn jìnnà gan ẹni tó fẹ́ pé pè ní yóò ní ìfarabalẹ̀ yóò ní ìfaradà ní àgbékalẹ̀ yóò stage by stage ní ìpele sí yóò ní ìmọ̀ náà tó jíǹde yóò dẹ̀ lọ́gbọ́n nítorí àìmọ̀ kan pọ̀ gan ogun tó ń sọ yẹn sìn kò kà á nípa ẹ̀rí o ṣàgbé sáré kó kà á fún rẹ̀ ìwé dẹ̀wà tí wọ́n ti tú sédé òyìnbó gidi tó pọ̀ gan tí ò tẹ̀lé ẹ̀kẹ́ nìkan kan máa ní wàhálà tó dàbí kùránì sìn kùránì english wà yorùbá wà wọ́n ti tẹ́ sí ìgbò àwọn oríṣiríṣi haúsá wà tipẹ́tipẹ́ wọ́n ti tẹ́. àbúmi lójú tàwùsà Hausa, nàìjíríà mà So, àwọn ìwé ogun ilé ìsìn àwọn ìwé english wa ti àwọn ìwé kéwú táwọn afa kọ arabic àwọn scholar gẹ́gẹ́ wọn ti translate ọ̀pọ̀lọpọ̀ sí english muslim family one muhammad mustapha ti ẹgbẹ́ lọ kù ẹgbẹ́ tó gbẹ gbogbo ní àyè máa sọ̀rọ̀ fún ìrọ̀rọ̀ fámílì rẹ̀ nílẹ̀ ní table head series one two three four Muhammad Mustapha Jibali náà ló kọ òkú bá kú kíláàsì gbogbo àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ndị tó wà ń bẹ̀ ẹ̀ tàn láwọn èèyàn kan tí kan mọ̀mọ́ ilé ò lè kírun sí ta lẹni tó kú yẹn ṣàsọtẹ́lẹ̀ kó kí wọn sí ńlá ìgbà tó ń lọ òun ní mẹ́sìn ìṣíìní mọ̀mù ìlú ò bá dé ẹni tí ní nǹkan tó ń ti ń jà sílẹ̀ ìyẹn lòun ní mọ̀mù ìlú yẹn ẹni lòun ní mọ̀mù ẹ̀ kí ni wàsíyà òkú yẹn kí là sọ tẹ́lẹ̀ ta ló ní kó kí wọn sí ńlá ṣe ń pẹ́ àwa gan àmọ́ pé a ní ìfàsọtẹ́lẹ̀ ta ló ní kó wẹ̀ àwọn kan jáde wọ́n láwọn ní fámílì àwọn kan mo rántí mo rántí mo mọ́kàn tó kú nílé wa so àwọn tó mọ̀ nípa òkú wíwẹ̀ àwọn ohun yẹn mo ní wá wẹ̀ o àwọn àwọn mọ̀mọ́ kan bá fẹ́ wọlé wọn láwọn lọ pọ́n òsì ẹ̀ àwọn ló lẹ́tọ́ àti ẹ̀ kó àwọn tó èyí kírun mo kàn wọ́n wọn dànù ni ṣé ṣé èèyàn máa ń kéré ní nǹkan wọn ò máa ń òkú wẹ̀ o wọn èyí kí òun gan ọ̀pọ̀lọpọ̀ kiri tó dẹ̀ kiri òun bárabára wọn láwọn lọ́pọ̀ ó sì tún mọ́ pọ́ sí ní pé àwọn ọmọ ilé yẹn lóbìnrin tí wọ́n lọ fẹ́ ọkọ níbòmí láwọn làwọn ò wọ ẹ̀kú things like that tó bẹ́ẹ̀ máa di irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn sùúrù lèèyàn máa ń ṣe kí ò ní lèèyàn kò mọ̀ gbọ́dọ̀ tó ń sọ lẹ́nu ọ̀rọ̀ tó ti gbé nǹkó ní Islam hmm. àlè ìsìnzá máa ń ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ọ̀rọ̀ náà tí máa fa nábì ṣe yẹ̀yẹ́ lọ́gbọ̀n rẹ̀ ànábì jà ṣe gan nìyẹn jà ó pàdé rí àwọn ọmọ eré ọwọ́ direct kufur ó ti gbéyàn kú omi islam torí pé lójú ogun gospel àwọn mùnàfíìsì àwọn kan sọ wípé ṣẹ̀ṣẹ̀ láwọn áfíìsì wọ̀nyí àwọn kọ́ ni àwọn tó há kúrán sórí tó ń ka kúrán ẹ̀ wọ́n wọ bíà ni wọ́n àwọn òtí ẹ̀rẹ́ tó lè jẹ tó lè jẹun tó wọn wọ́n ti ń jẹun ẹnìkan ní tó sọ yìí òun mà lọ sọ fáànàbì wà lọ sọ fáànàbì ó wàá sọ fáànàbì pé ànábì eré làwọn ń ṣe àwọn kan ṣàwàdà ní sọlọ́lá àlèwàlè ọ̀sán àyà kan sọ kalẹ̀ abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da ìmọ̀ ọlọ́run ṣé ọlọ́run tàbí àyà ọlọ́run yẹn ni ọ̀rọ̀ ọlọ́run alukur'an tàbí òjíṣẹ́ rẹ̀ kọ́ńtùn tẹ́tà zìkò ṣẹlẹ̀ fún ṣe yẹ̀yẹ́ tàbí ló ń ṣe yẹ̀yẹ́ tó ń fi ànábì sọ orí ọ̀rọ̀ ànábì bínú ọlọ́run ní látàtẹ́bìrù ẹ mọ̀ wulẹ̀ wá wá wí o kọ́dí kàfàrù tó ń bá àgà ìmọ̀ àdínkù ẹ ti di kẹfìrí lẹ́yìn ìgbàgbọ́ tẹ́ni nígbà ojú ànábì yìí wọ́n ní ìgbà táwọn bí ń lọ tó gun ẹṣin ẹ̀ tó ń lọ àwọn yẹn wá ń ẹ̀ wọ́n ṣe àwọn à ń ṣeré ní àyè dìsẹ́mà àyàlà anábì ní kìtì tó mọ̀ kìíní kan gan ti fẹ́ràn obìnrin jù kìíní kan náà kan oríṣiríṣi wọ́n ara wọn tó lọ́wọ́ gbà torí pọ́rọ̀ tó sọ jáde ti mú àwọn wọ̀nyẹn ní ibẹ̀ ìjókòó kẹ́kọ̀ọ́ most of them tẹ bá ríro àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ àlàyé ẹ̀sìn mọ́ṣáláṣí wọ́n ti sá lọ wọ́n lè sọ fáwọn ọ̀nà oko oko tó fi ilẹ̀ ṣé ìwọ gan ó wà láyé ńgbà tó kó ń jókòó ibi tó fẹ́ lọ dé bá nu sàárè ò kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ kùránì tó sọ ọlọ́run kùránì tó sọ ya'lamuna dhahira min al-hayati dunya sọ́rọ́ tó rú nǹkan wọ́n fi lè àkírọ̀ tí ó mú gọ́ọ̀fìlú ọ̀rọ̀ ilé ayé ló máa yé wọn yàrá múnà the obvious ní wọ́n bá ń sọ̀rọ̀ oko ń sìn wọ́n gbogbo òkòkò bẹ́yàn ṣe lè fi kòkó yé wọn wọ́n bá ń sọ̀rọ̀ epo táǹtì wọn á kó ọ̀pẹ wọn á kọ ẹ̀yìn tí wọ́n á kó gbogbo ẹ̀ ó yé wọn àríó gbogbo akíní yẹn orógbó gbogbo kí wọ́n ṣàlàyé iṣu tó bá fẹ́ gbin iṣu àsìkò báyìí ló dáa irú iṣu báyìí ilẹ̀ ibi tó bá mu ni tó bá dẹ̀ jẹ́ bísínẹ́sì ni wọ́n mọ ibi tí èèyàn ó ti rẹ́jà gbígbẹ tó bá ti di february pákéjì ni tó bá ti di october lọ sí òkìtì pupa tó bá tẹ̀lé lọ gbọ́kọ̀dá ẹja ṣìpù ńbẹ̀ tó bá ti ibì kan wà fún bokini òyìn yìí bó jẹ́ ṣe ọwọ́ mm, wọn mọ̀ ṣùgbọ́n náà ni wàá fi àkírọ̀ ti ohun ìdọ̀ ọ̀fìlò ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ẹ̀sìn àfọnúfọ̀rà ni wọ́n yà wọ́n ní kò yé wọn àbá ìdálẹ́ ọ̀ní bàṣírò bí dùnìyà ùn ó ní fàtìnú bí dùnìyà ùn bàṣírò náà kìdí àǹdí nìyí mọ́tàgọ́ fìlẹ̀ mọ́tàbá ilé ayé yé wọn ọpọlọ wọn mú nípa ọ̀rọ̀ ayé kódà wọn máa ń wóra wọ tọrọ bá rú wọn lójú ẹ bá mi wú ẹ̀yin àfọ àjọ ẹwà àyẹ̀wò kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin babaláwo hmm? torí babaláwo làwọn tí wọ́n lọ ń wo nǹkan lọ́dọ̀ wọn yẹn ṣùgbọ́n ó ní andini nípẹ̀ sí wọn mùtà gọ́fì ní ni wọ́n mùtà bàgídì ọ̀tẹ̀ ni wọ́n olórí ilé kìí yé wọn so ló jẹ́ pé àwa gbọ́dọ̀ ṣọ́ra àwa ká mọ́ sí nínú àwọn wọ̀nyẹn wọ́n wà láyé ànábì náà wò ẹgbẹ́ rí ń sìn tààkà tẹ́rẹ̀ abìlá ìwà àyàtì ìwà rọ̀ sí ní kọ́ńtọ́n tààzì òní látàtẹ̀dìrú kọ́díkà fàtún bàdà ìmọ̀lẹ́kùn ẹ má wà wà wí. so èèyàn máa béèrè tí ò yé èèyàn pé iṣẹ́ àfa kò kẹ́kọ̀ọ́ bá a fa. bí irú ẹ̀mí tí mo jókòó nísìn wàá rẹ́ lèmi yóò lòun bá mi jiyàn mi ní dáhùn bákan máa wò ìwé ò mọ̀. kéwù kò yẹ ọ̀rọ̀ ayé ọlọ́run ṣáà kan bí wọ́n pé ká lówó kò sínú fọ́lọ́run ṣàánú ẹ̀dá láyé. torí pé àtẹ tó fẹ́ wọ náà àtẹ tó fẹ́ wà lìjẹ́ náà ọlọ́run ní kúlànù mílù àhùláì wà àhùláì mí náà àtọ́ ìrọ́bì sura seventeen àtẹ tó ń wáyé àtẹni tó ń wọ̀run àwọn méjèèjì àní ṣe léèwọ̀ fún wọn ọ̀rọ̀ ilé ayé wà mọ́kànnà àtọ́ ìrọ́bì ká màdùn rọ̀ torí bẹ́ẹ̀ èèyàn ẹ tó gbọ́n béèrè gan kódà àwọn àfáàtì ẹ̀ sọ pé tó wáyé pé àwọn ọlọ́gbọ́n ayé ló tún lówó ni àwọn olówó gan ó dàbí bàhásì àwọn olówó máa dàbí ẹranko lásán ṣùgbẹ́ ẹ mọ àwọn cases àwọn tó ń pè mọ̀ ní misrud bàbá kan ní mọ́tò nílùú ìní òun gbọ́sàn mi ò mọ́ o ẹsẹ̀ ló fi rìn tó bá gbé mọ́tò débi kan gbà mí àá ti gbàgbé ẹsẹ̀ láàbìrìn lọ́lẹ́ á pààkì mọ́tò kàlù àwọn ọmọ orí ẹ̀dẹ̀ pé kì í kúrò ọ̀pọ̀ àìmọye àwọn tó lówó tí ò lè ka owó kọ̀rẹ́ wọ́n á dẹ̀ gba àwọn tó lọ sí skul tó mọ owó ká àwọn ní òmò bá wọn ká ẹlòmíì ní ṣọ́ọ̀bù kò ṣe oògùn wọ́n kò jẹ wọ́n á ta ọjà ẹ̀ wọ́n á kó gbogbo owó ẹ̀ wọ́n á dẹ̀ mọ́ ni wọ́n àwọn sọ pé gbogbo owó ẹ̀ ni wọ́n ti kó jẹ tán kò kò hàn lára you understand ìgbà táwọn tó lẹ́kọ̀ọ́ gangan nípa business táwọn ṣe business tí wọ́n rí jẹ́ pè ní hazard tí wọ́n bá tí wọ́n bá àwọn nǹkan tó lè pa ajé ọjà àwọn tí wọ́n bá pàdé bóyá ọlọ́kọjà tírélà ẹ̀ lásìdẹ̀ǹt ìyá wa ṣe kó lásìdẹ̀ǹt kan gbogbo ẹ̀ ló tún jóná tẹrùtẹrù dírẹ́fà tún jóná gbogbo wọn jóná òun jẹ gbogbo tó bá yá kàn máa bá wọn á wá ròyìn fọlọ́ nífẹ̀ẹ́ o ẹ understand so bẹ́ẹ̀ kà fún ẹlòmíì lówó ló fi máa ń wo rẹ̀ bí ẹni tó ń jẹ́ nǹkan kan yàrá tó bá yẹ kó lẹ́kọ̀ọ́ ni òun ló máa súnmọ́ lọ́njù torí ẹ wo kọ́ọ̀rù sura twenty eight sura till eh, Qasas kárúnà gbogbo aláṣẹ àwọn gbọ́dọ̀ tẹ̀sí kọ́rùn nígbà tó lówó tí wọ́n sọ fún pé látàfọ́rọ̀ ìrẹ́ kárúnà mọ́mọ́ ìyàyọ̀ pọ̀rọ̀ wọ́n ti àṣejù tó ní ìrù tí ìlú rú afúnmi ní ìdí mo ní owó tó ń mí ọgbọ́n òun ni àlàyé mi ní ìdí ẹ̀ tí ó tún ṣe ó tún ṣe eh, eh, ó tún ṣe nípa rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ìmọ̀ tí mo ní ọgbọ́n tí mo ní ẹ̀yìn yóò ẹ̀gọ́ ni. ìjọ tó jáde tó wọṣọ ńlá táwọn èèyàn wá sọ pé ọlọ́wọ́ òṣìṣẹ́ àwọn bíi kárúnà ilẹ̀ wa ń gbé ní gbogbo wọn ni wọ́n sọ pé a tó wáyé kọ́ lọ́run fẹ́ ṣe déédéé pẹ̀lú àwọn ni kí èsì kó lo fọ́ọ̀lù àánú ó yẹ kí ilẹ̀ gbé àwọn mi pẹ̀lú kárúnà torí táwọn tọrọ ní pé kọ́ lọ́run ṣe àwọn ti ti tiẹ̀ ọlọ́run á ní ṣe áríkà rúnà yẹn fáwọn afá lóun ló lówó jù láyé inú àyà yẹn inú súrà yẹn gangan lọ́lọ́run sọ pé kò kárùnà yẹn ò mọ̀ wípé kọ́rùn kò mọ̀ wípé àwọn tó ní dúkìá tí wọ́n lu ayé tí wọ́n lè jù lọ ti kọjá tàbí pa wọn so ìsọkúsọ ni àbí ọ̀rọ̀ tí ò yé àwọn èèyàn ní kí wọ́n sọ pé kárùnà ló lówó jù láyé rárá o àyà kùránì inú sọ́rọ́tù kọ́ sọ́ọ̀sì yẹn sọ pé àwọn tí wọ́n ní jù lọ wọ́n ti kọjá wọ́n ti parẹ́ so kíní yẹn ló máa ń fún yẹn brọ́lẹ̀ ìyẹn ò jókòó farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ni ọlọ́run ní wàlà tẹ́kìfù máa lẹ́yìn sàlákà bíi ẹ̀rìn nǹkan tó ní mọ̀ nípa ẹ̀ mọ́ dùnlé lórí bó ṣe rí ni látẹ́kì mọ̀ lẹ́yìn sàlákà bíi ẹ̀rìn mọ́ dùnlé lórí kí ni nǹkan tó ní mọ̀ nípa ẹ̀ torí pé ìnà sàmọ̀ á Wa alaba sọrọ, wa lefụwa ada kụlụ. Ula ikaka na anyị hụtara ikpebela. Ebibe na nsamụ Igbo enyi atọ Kante Nrụrụmụgwu Elachi yasị ruru eluọdụ ọdọ. N'Imo Emeka na Tekniki ma na-elekere alaka pipo. Do not make a stand or take a position based on ignorance. never, never make a stand or make a conclusion on something or anything that you do not have understanding. It's understanding. You don't have knowledge of that you are ignorant about. Ìyẹn ló dẹ̀ pọ̀ jù. Wọ́n ní wọ́n fẹ́ yàn mọ́ mẹ́rin ẹni ní kó jẹ́ mọ́ gbogbo wọn dẹ̀ sọ fún dẹ̀ méjì rẹ̀ lọ́wọ́ lẹ́yìn lé kò jẹ́ lè ka Kùrán. Òun fún rẹ̀ òun Kùrán kà. ó láǹfà ìlú mọ kúráǹkà jù òun fún rẹ̀ ọmọ kúráǹkà ọ̀bá ló ti fẹ́ mọ tó mọ kúráǹkà so kúránì sọ pé ala la ta'lamun tí ẹ fẹ́ máa ń sọ nípa ọlọ́run nǹkan tẹ́ ẹ so ádáhù wa kọ́lọ̀ pé ìmọ̀ràn tí wàá ṣáà ní pé kó kálukú tínú bá rún yàn gbogbo ti rí tínú rún wa ẹ sọ́lọ̀ wá léèyàn wọnú. àwọn tó dẹ̀ máa ìyà tí wọ́n máa le jù lọ́jọ́ gbèdé nínú wọn ní àlùmọ̀jà ìró àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀ṣẹ̀ ní gbangba tí wọ́n kì í fi pamọ́ ẹ kí wọ́n àwọn èèyàn ẹ mọ̀ wọ àwọn aláìmọ̀ kan ìtàláìmọ̀ kan fi ń ṣe rẹ̀ ló pọ̀ òun mu tí ń tòun òun mu ní gbangba àfa àfa tó mu tí ó rọ́ sínú àgé ó ń pamọ́ mu tí ẹ̀gán burú ju tòun tó mú gbogbo ayé rí nǹkó òun kò hàn pé tàfà yẹn ló bẹ́tà lórí tàfà yẹn fi ń bù sínú àgé yẹn tó fi ń pamọ́ lọ mú yẹn ni pé ó ń bẹ̀rù ó yàn pé ìpayọ̀ ọlọ́run ṣì wà lẹ́mìí ẹ̀ ṣùgbọ́n eléyìí kò sí bẹ̀rù ọlọ́run ọlọ́run ni o má ṣe nǹkan o tó wá fi ń ṣìyàn rẹ̀ òun mọ̀ pé òun ṣe òun ṣe ìgbìmọ̀ tó gbogbo èèyàn ló mọ̀ ìyàwó ẹ̀ tó bá tì ṣùgbọ́n àwọn tó ń lọ ń yọ ṣe lẹ́yìn ẹni tó ń yọ ṣe lẹ́yìn yẹn gangan ni ló ní òun ló lẹ́tọ̀ọ́ sí àánú ọlọ́run àforíjì torí pé kò sọ nǹkan yẹn di ẹ̀tọ́ fúnra ẹ̀. la uqsimu bi yawmil qiyamah wala uqsimu bi nafsil lawwamah ẹni tó ń bu ẹ̀ déèdì yẹn ní ìgbòròpọ̀ ní kí n kì í ṣe àbí bákìlì káàkiri wọn tún lọ ṣe léyìí sí ó ń kábàámọ̀ kíyàn dẹ̀ kábàámọ̀ yẹn gangan lọ́lọ́run wá ó ń gbìyànjú lọ́dẹ̀lé ọ̀gá ẹ wá wo òní ò wá sọ tó gbogbo èèyàn ló jọ́ìntì tó ń fi rí ẹnu ní ẹnu gbogbo ayé lórí mẹ́ àti àwọn yìí dá ju àwọn jẹ́ láwọn kírun tí wọ́n yẹ ẹ̀mú mu lọ tí wọ́n yẹn ló dá láwọn yẹn torí pé wọ́n sì ní ìbẹ̀rù ọlọ́run ìwọ ìbẹ̀rù ọlọ́run àmọ́ nínú àwọn tí àwọn ó le jù lọ́jọ́ gbèǹde làwọn tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n tó fi ń ṣì wọ́n tí wọ́n dá ní gbangba ìyẹn pé wọ́n hùn wá ta ni ó mú mi tanku tanku wọ́n ń ṣe ìgbéraga ìgbéraga wọ́n ń ṣe ọlọ́run ṣàánú wa. so ethan kí ló wá fà á tí wọ́n fi ẹwọ́ nǹkan tí wọ́n sọ wọ́n rò pé àwọn nímọ̀ wọ́n sọ pé tí wọ́n ló ṣe torí pé àwọn àwọn àgbègbè ayé rí àwọn. ẹ o ti túra ẹ láṣìírí náà nìyẹn ó jìyà so ọlọ́run kò ó ṣàánú ọlọ́run fún wa ẹjọ́ àwọn ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ sáàmù nípa ẹ̀ ká béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ kí wọ́n ṣàlàyé ẹ má jẹ́ káwa fúnra wa ká máa dúró lórí nǹkan kan tàbí ká sọ pé kò dẹ̀ sí ìlọ fún ẹnikẹ́ni láti àwọn àyè ìdánilẹ́kọ̀ọ́ wà náà. nínú àwọn obìnrin tó ń la àsàlátì yẹn bá àánú wọn kàn wá ń ṣe mí ni kí ni la àsàlátì wo di ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún mẹ́wàá ogún ọdún kí ni wọ́n ń ṣe níbẹ̀. àwọn àfọ̀n jálà bí yóò rí délé bá ti dé láti lè kí yóò dá sálà sílẹ̀ ìyẹn náà dá tẹ́lẹ̀ wọ́n ń fi wọ́n jẹun. mẹ́kàlélógún mọ́mọ́ táìmù kan ti ṣe díẹ̀ o àfáà yẹn lọ fáwọn èèyàn ní kíní kankan máa fà á ahamu sakọ́kù so ẹnìkan wá báyàwó mi ó fún òun náà máa ń kí ìyẹn ló ń kí lélẹ̀ yìí ní ahamu sakọ́kù aláròyà sùn kí ni ìtumọ̀ nítorí àyà rẹ̀ ni pé ẹni tó mú wá yẹn tó wọn bá mi á gbé pé correct something ni kò má kí wò ó kí làbá yìí kún lọ ní ìlú fún ọ níbi ká máa fà á kíkẹ́ ìlú rẹ̀ yóò fún ọ máa ń ṣe bí ìrìnà wọn sí ní ẹni tí wọn sọ ẹni tó wà àti súnà àtàdáadáa ó wò ká ah, àwọn àyẹn ti sọ pé mo wo yíkì bàbá kan sọ nọ́fílà téèyàn ó yàn téèyàn bá ní pírọ́rẹ́sì bá fẹ́ yíkì lẹ́yìn nọ́fílà àwọn kan làwọn nípínlẹ̀ ọ̀sọ̀ òkúlù àlọ́ fọláàkà àti náà àwọn kan làwọn láwọn àwọn kan làwọn sọ wọn òṣìṣẹ́ ó ní tó bá béèrè pé níbo ni ó ti wà nù kùránì àti súnà ó ní èmi ni kùránì àti súnà yìí ẹ̀rú dà mí. ṣé àwọn tó bá fẹ́ pé àwọn kan wòye sí pé ọ̀rọ̀ ọlọ́run ìdíkẹ́ sábà fi kùránì bẹ́ẹ̀ náà yóò gbà sàn pé ó sì ọ̀tọ̀ ní òun gangan ó lè ní kùránì àti súnmọ́ ẹ̀ apá tí a bó ṣe ń sọ̀rọ̀ yẹn mo kàn ń wò pé wẹ́ ó fẹ́ tà kéèyàn máa lọ ka kó yẹn náà fìlà látàmú kan àbí ọ̀rọ̀ ìgbà ló bẹ̀rẹ̀ pé kò bá mú bọ́ ìtọ́ lótìrì ló lọ ń kí ni ká ló sọ pé tẹ̀sán pé tútù tútù àwọn ọ̀pẹ̀ ní mọ́tìlá tù mọ́tìlá tọ̀ bá àdíkẹ́ nǹkan ẹ̀fẹ́ ajá àwọn aláàsùn ìtàkò ní mímú pọ̀ ó wá kọjá kéèké òní mímí pàṣẹ òbọ̀ tó ní ìṣeéṣe mọ́tì máìlì wọn ní ó ní kí ni kùránì ní àyà olóṣọ ní òun ní kùránì àti súnà ní yẹ kó ló ń gbé kalẹ̀ fúnra wa ìdí à nítòsí yẹn jẹ́ mọ́ àtẹ̀sẹ̀rìn ló ń sọ yẹn ó ti sọ rẹ̀ ẹ̀dọ́ lọ́hùn tó ń gbé òfin kalẹ̀ sí ṣùgbọ́n ẹ̀sìn ìrákà zuri o ẹkí miraka mẹ́rin asiri o ẹkí miraka mẹ́rin zuri àti asiri ẹkí ó jẹ ẹgbẹ́ ni o ọmọ ti sókè ọmọ pariwo magridi raka méjì àkọ́kọ́ ẹkí sókè raka àkẹta ẹkí jẹ́jẹ́ ìṣá ìdíjì àkọ́kọ́ ẹkí sókè méjì tó kẹ́yìn ẹkí jẹ́jẹ́ ẹjà báyánbí ẹmọ sàlá ẹmọ tẹsírẹ́yìn ni wọ́n ń pè yẹn bringing law okay establishing law legislation making legislation or legislating for people ṣé èèyàn máa dábọ́ náà ló lè ṣe irú àwọn èèyàn sí ọlọ́run ní ká máa jẹ ká máa mu àkúrú wa ṣọ́rọ́bù hátà yàtàbá yà ní lákòmù lẹ́kọ́ ìtò àbùyáde nínú ẹ̀lẹ́kọ́ ìtò àṣewádé nínú ẹ̀fàjẹ́ ẹ máa jẹun títí tí ó fi hàn fún báyìí bájà rí jáde ẹ wá gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ mú mọ́ títí dídí ní ìgbà tó ń ìṣù ọ̀hún máa wọ̀ legislation yìí Allah is legislating for us that is the shine kò mọ̀ pé tó ń ṣe nìyẹn fáwọn èèyàn pé báyìí ni kẹ́ tó bá fẹ́ gbáwẹ̀ tó bá fẹ́ jẹ sàárì nǹkan tí ò lẹ́jẹ̀ ni kò fi jẹ o ni kò fi jẹ sàárì o má jẹ nǹkan tó lẹ́jẹ̀ tó bá sì fẹ́ ṣínà o gbọ́dọ̀ jẹ nǹkan ẹlẹ́mìí ẹ mọ̀ pé irú àwẹ̀ yẹn kò fi yanjú ìṣòro ẹ̀ tó ṣe é nìyẹn ló ń ṣe yẹn yàtọ̀ ìfẹ́ tó lè fi lé ọ̀ their son himself to be our creator tó ti sọ rẹ̀ sọ náà tó ń ṣe òfin fún wa. ààwẹ̀ tá gbà wọn lọ́wọ́ nígbà àmọ́ mi ti ṣàlàyé ìwọ ní jẹ́ tó tó ń fi kun tó ń kúrò. lẹ́gbọ́n pé lọ sọ ní òun ni kùránì yẹn ló sùn so these things are very very important. tó bọ́lá pé ṣáṣà àánú wa kó làwọn kó làwọn. so ẹjọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí àìyé mi onígbà ní ìtẹ́lómi ìyẹn ni mo fẹ́ fi káńsẹ̀ lẹ̀ tẹ́lómi bá ń sọ̀rọ̀ mí ti máa ń dákẹ́ àti àfa àbí kí ni mo rí di ìpín ìdá tí mo mọ̀ pé kí bá ti lè sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí ó tún máa sọ ọ̀rọ̀ tó máa burú ni. ó wàá nìkan náà à ń sọ̀rọ̀ máa yẹn wá ń sọ̀rọ̀ gbèjè lu jìbìtì kan nìkan ṣá wọ́n á lọ́ lọ́nkọ́ ó ní àfa ìfitọ́ náà lẹ̀ dá ìfitọ́ náà lẹ̀ dá ìfitọ́ náà lẹ̀ dá ìfitọ́ náà lẹ̀ dá ìfitọ́ náà lẹ̀ dá ìfitọ́ náà lẹ̀ dá ìfitọ́ náà lẹ̀ dá ìfitọ́ tó kí wọ́n bá rí péyàn fara balẹ̀ péyàn dáhùn títí tí ó yá àyà wọn lè gbà díẹ̀ tó ìyàwó ara máa dọ́gbọ́n ṣàlàyé kílẹ̀ kílẹ̀ kílẹ̀ ló fi yẹ wọn. àwa náà tá a tún sọ̀rọ̀ náà kàdálíkà kò ń tún ní kọ́pì ọlọ́run ní ipò sẹ́yìn náà wà lánàá nù mẹ́nà fàmẹ́nà lọ́rùn àlékún ọlọ́run wá ṣe àánú yìí àbí lánàá báyìí nìwé nìkan wọ́n bí ìwọ́jú ẹ̀ ẹ̀fà tó ráwọn ọmọ kan ní mò ń sọ lánàá ní mọ́ṣáláṣí lẹ́kànlẹ́gbẹ̀ẹ́ mọ́ọ̀sì lẹ̀ central mosque pé ní madrid ṣiṣẹ́ àwọn ọmọ kéékèèké kan pọ̀ wọ́n kà mú jẹ́ rìkọ́dì ẹ̀gbọ́n sí kan wọ́n ṣàmú kakùnrin àwọn kálukú ọmọ wẹ́wẹ́wẹ́ kálukú serious pẹ̀lú àwọn ariwo wá pọ̀ nítorí àtàbí àṣẹṣe ariwo kìlá wa pọ̀ nínú kálukú eléyìí kálukú eléyìí kálukú àǹfààní rèé o máa sọ fún ọmọ ọba Adéọlá mo ní wo àwọn ọmọ àwọn ọmọ yìí àwọn ọmọ kan lè wà nìkan náà táwọn náà ń ṣe wàhálà àrùké ìbọn wọn ò ní ìmọ̀ tó lè kọ́ wọn. sálákà láwọn yẹn wà bí wọn á tún ṣe dáadáa àwọn ilé lọ wọ́rọ̀ lọ síbi. ó wá ní ẹlòmíì náà mo ṣe sọ èkó di àǹfààní yẹn. olówó àǹtọ̀rọ̀ àǹdí mọ́sùkì kò di àǹfààní àwọn ọmọ ẹ̀sìn ń bẹ̀. ó ń wò báyìí látara sí ọkàn fẹ́ẹ̀ kan tó da sí ló ṣe tó gbogbo ọmọ ẹ̀kọ́ jẹ́ kí wọ́n débẹ̀ ọjọ́ iwájú àwọn èèyàn wa máa ṣe pè mí bá padà wọ́n ní ìhun òní tó pè fún jáde orí tẹ́sí bá tún padà yé wọn wọ́n á kàn máa káàánú bàbá ìròyìn kọ́lọ̀ wọn bí àìsàn tó gbogbo báwọn bàbá ẹ̀ because àwọn èèyàn kàn rí pé bàbá yìí ní ìṣèpàtàkọ́ mo ti ráwọn ọmọ tí mo ti gbọ́ kìírí àwọn ọmọ tí wọ́n ń ṣètò ìrí bàbá wọn gbà fún wọn yunifásitì àwọn bàbá wọn wọn lọ sí àwọn yunifásitì bọ̀ tí wọ́n bá wẹ́pọ̀ ní sùn kan wà ó dáhùn sábẹ̀ ju yunifásitì ta lọ́wọ́. ìgbà tí wọ́n débẹ̀ wọ́n wá rí àwọn brọ́dà táwọn lọ sí public secondary school wọn ò wá mọ̀ wé jù wọn lọ pẹ̀lú school táwọn lọ international school kìnnìkan ẹni òjì wọn ṣe ti jọ ṣe dáhùn wọlé àwọn ló tún ṣàlàyé ìwé ìdìbò wọn ẹlẹ́ẹ̀kejì wọn á rí i pé àwọn jọ ń sọ òyìnbó yẹn wọ́n jọ ń na náà ni àwọn wá ń fìkan kó fi wọn kéwú àwọn òbí kéèyàn wò wá dúpọ́n ẹ̀mí ìpè bàbá ẹ̀ náà mo rí ẹnìkan tó ló tó nígbà tó jáde ìfẹ́ sí olóòlọ́ bá bàbá òun pé bàbá òun ẹ̀gbìn nàìjú ìmọ̀ ìkàlẹ̀ ṣe fún un ẹ náwó lè lórí ipa ìwé ṣùgbọ́n ẹ̀kọ́ mẹ́sìn ẹ̀ náwó lórí ẹ̀sìn òun fẹ́ wà lọ mímọ̀ nípa ẹ̀sìn ló ń sọ fún bàbá òun tẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe dáadáa sọ àwọn bọ́ọ̀lù àwọn bàbá àwọn ń dì náà yẹn wọn ní ìmọ̀ ẹ̀sìn pé wọ́n padà ráwọn colleagues wọn pé wọ́n ju àwọn lọ. so ọlọ́run kó ń ṣàánú wa èmi ti rọ́ọ̀mù chief imam kan tó nígbà tá a wà ní bẹ́ẹ̀ kó mọ́ kó mọ́ kó ràn ká o ẹ̀ṣẹ̀ṣẹ̀ wọn ń kọ́ ó pọ́sibù mẹ́ṣà níbi bóyá nítorí bíbí àtàwọn oríṣiríṣi bí mo ṣáà ń sọ náà ní wípé àwọn àǹfààní tó bá wà fún àwọn ọmọ wa báyìí ní ti dáadáa

tó bá ní òfún lọ́mọ ìdí tí mi fún lọ́wọ́ ní pé irú ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ ọmọ yẹn kọ́ sí lọ́dọ̀ yìí ìyẹn gan ó ṣe ìrànlọ́wọ́ ni òun náà jẹ́ wá lọ wá irú ẹ̀kọ́ yẹn sílé ẹ̀kọ́ tiẹ̀ bàbá ò lè yẹn ṣe lè ní ọ́nkù àbúrò bàbá àbẹ́gbọ̀n bàbá tó dá skúlẹ̀ tí wọ́n ń ṣe jésù bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe aláàgbà tí wọ́n bá jẹ́ aláàgbà wọ́n ti ṣàlẹ́lúyà wọ́n pẹ̀lú wọn ṣe yé pàrìpà ìwọ́ wá mọ́ ọmọ rẹ lọ síbi tí wọ́n ti ń kọ́ kùránì lọ́dún lọ sí ìdánkọ̀ gbogbo ẹ̀ ó wá ní ó ń bínú ó ní odidi àbúrò òun ni ò fọmọ sọ́dọ̀ òun ìwọ náà wá lọ yọ̀ǹda ọmọ ẹ síbẹ̀ ọmọ fẹ́ jẹun ó kọ́kọ́ ṣe kiri ìgbà ó fọwọ́ kan orí ìgbà àyà méjì cross kó tó jẹun wọ́n ti ẹ̀wọ̀n ń ṣe pé bàbá àti kí òun rẹ́ni yẹn gan lọ́wọ́ yẹ kó sọ nǹkan àmì ìfọmọsọ́dọ̀ yìí nítorí pé ah, ẹ̀kẹ́kọ̀ọ́ ìsìláàmù bí àmọ́ ìmọ̀lá lè ṣe ilé ayé lè ń wọ̀ ó dẹ̀ mú àwọn èèyàn dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ kí gbogbo èèyàn lè wá kí wọ́n lè ní student ó di tó yàrá wàhálà tẹ́tì máa lẹ́yìn ṣàlá tàbí èèrè kí tó bá nímọ̀ nípa ẹ̀ mọ́tò lé lórí ẹ̀ do not make a stand on what you do not know what you don't have the understanding make no stand upon ignorance àgbà àwọn stand in nǹkan àwọn ọmọ ṣe lọ no no no ẹ atakulu na àlẹ lọ yìí náà làtà ṣé you want to say about Allah what you do not know ọlọ́run kò wa so ìyẹn ni wá àṣìṣe mi lè ṣe kékeré mi so fúnra àwọn ọ̀bẹ ọlọ́run jẹ ká mọ̀ gbà ọlọ́run ká lò اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين Èṣù mi, kó làbá ní sọ yìí ti ìgbà ilẹ̀ ìlú ní òsùn ló ń fẹ́ máa ní alò ń gbọ́ òun dẹ́kun kó dùn bọ̀ kì í ọ̀rọ̀ àpá ìlú bẹ́sẹ̀ ni ṣàtọ̀ ló tún fún ní ìpínlẹ̀ yẹn o